Matthew orí kẹjọ. nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀ ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn sì wò ó adẹ́tẹ̀ kan wá ó tẹríba fún un ó wí pé. olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. jésù sì na ọwọ́ rẹ̀ ó fi bà á ó wí pé. mo fẹ́ ìwọ di mímọ́. lójú kan náà ẹ̀tẹ̀ rẹ̀ sì mọ́. jésù sì wí fún un pé. wò ó má ṣe sọ fún ẹnìkan ṣùgbọ́n máa bá ọ̀nà rẹ lọ fi ara rẹ hàn fún àwọn àlùfáà kí o sì bùn ẹ̀bùn tí Mósè pa láṣẹ ní ẹ̀rí fún wọn. nígbà tí jésù sì wọ kapanaumu balógun ọ̀rún kan tọ̀ ọ́ wá ó ń bẹ̀ ẹ́ ó sì ń wí pé. olúwa ọmọ ọ̀dọ̀ mi dùbúlẹ̀ àrùn ẹ̀gbà ní ilé ní ìrora púpọ̀. jésù sì wí fún un pé. èmi ń bọ̀ wá mú un lára dá. balógun ọ̀rún náà dáhùn ó sì wí pé. olúwa èmi kò yẹ tí ìwọ bá fi wọ abẹ́ òrùlé mi ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá ẹni tí ó wà lábẹ́ àṣẹ sáàlì èmi èmi sì lé ọmọ ogun lẹ́yìn mi mo wí fún ẹnìkan pé lọ a sì lọ àti fún ẹnìkejì pé wá a sì wá àrí fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí a sì ṣe é. nígbà tí jésù gbọ́ ẹnu yà á ó sì wí fún àwọn tí ó ń tọ̀ ọ́ lẹ́yìn pé. lóòótọ́ ni mo wí fún yín èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì mo sì wí fún yín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìhà ìlà oòrùn àti ìhà ìwọ̀ oòrùn wá wọn a sì bá Ábúráhámù àti Ísákì àti Jákọ́bù jókòó ní ilẹ̀ ọba ọ̀run ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ ọba ni a ó sọ sínú òkùnkùn lóde níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wá. Jésù sì wí fún balógun ọ̀rún náà pé. máa lọ bí ìwọ sì ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. a sì mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ láradá ní wákàtí kan náà. nígbà tí Jésù sì wọ ilé Pétérù lọ ó rí ìyá aya rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà ó sì fi ọwọ́ bà á ní ọwọ́ ibà sì fi í sílẹ̀ ó sì dìde ó sì ń ṣe ìránṣẹ́ fún wọn nígbà tí ó sì di àṣálẹ́ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde ó sì mú àwọn olókùnrùn láradá kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé. òun tìkára rẹ̀ gba ìlera wa ó sì ń ru àrùn wa. nígbà tí jésù rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́dọ̀ rẹ̀ ó pàṣẹ fún wọn láti lọ sí apá kejì adágún akọ̀wé kan sì tọ̀ ọ́ wá ó wí fún un pé. olùkọ́ni èmi ó máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ ń lọ. jésù sì wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àti àwọn ẹyẹ ojú ọ̀run ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé fi orí rẹ̀ lé. èkejì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín fún un pé. olúwa jẹ́ kí èmi kí ó kọ́ lọ ìsìnkú bàbá mi náà. ṣùgbọ́n jésù wí fún un pé. ìwọ máa tọ̀ mí lẹ́yìn sì jẹ́ kí àwọn òkú kí ó máa sin òkú ara wọn. nígbà tí ó sì bọ́ sí ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé e sì wò ó afẹ́fẹ́ ńlá dìde nínú òkun tó bẹ́ẹ̀ tí rírú omi fi bo ọkọ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n òun sùn. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wọ́n jí i wọ́n wí pé. olúwa gbà wá àwa gbé. ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ṣe ojo bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré. nígbà náà ni ó dìde ó sì bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ sì dé ṣùgbọ́n ẹnu yà àwọn ọkùnrin náà wọ́n wí pé. irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti omi òkun gbọ́ tirẹ̀. nígbà tí ó sì di apá kejì ní ilẹ̀ àwọn ará gágísénì àwọn ọkùnrin méjì ẹlẹ́mìí èṣù pàdé rẹ̀ wọ́n ti inú ibojì jáde wá wọ́n rorò gidigidi tó bẹ́ẹ̀ tí ẹnìkan kò lè kọjá ní ọ̀nà ibẹ̀ sì wò ó wọ́n kígbe sókè wípé. kíni ṣe tàwa tìrẹ jésù ìwọ ọmọ ọlọ́run ìwọ wá láti dá wa lóró kí ó tó tó àkókò. agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ tí ń jẹ ń bẹ ní ọ̀nà jíjìn sí wọn àwọn ẹ̀mí èṣù náà sì bẹ̀ẹ́ wípé. bí ìwọ bá lé wa jáde jẹ́ kí àwa kí ó lọ sínú agbo ẹlẹ́dẹ̀ yìí. ó sì wí fún wọn pé. ẹ máa lọ. nígbà tí wọ́n sì jáde wọ́n lọ sínú agbo ẹlẹ́dẹ̀ náà sì wò ó gbogbo agbo ẹlẹ́dẹ̀ náà rọ́ sínú òkun ní ògèdèǹgbé wọ́n sì ṣègbé nínú omi àwọn ẹni tí ń ṣọ́ wọn sì sá wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ sí ìlú wọ́n ròyìn ohun gbogbo àti ohun tí a ṣe fún àwọn ẹlẹ́mìí èṣù sì wò ó gbogbo ará ìlú náà sì jáde wá ìpàdé Jésù nígbà tí wọ́n sì rí i wọ́n bẹ̀ẹ́ kí ó lè lọ kúrò ní agbègbè wọn.